أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فن ولن وبركاته ọba tí ó fi ìfẹ́ rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ alálùbáríkà yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run bá kí ó yọ́nú sí ní ọ̀sẹ̀ tó kọjá à ń sọ̀rọ̀ lórí hadithi mọ́kànlélógójì èyí tí a gbà wá láti ọ̀dọ̀ abu huraira tó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ pé idha salla ahadukum linnas falyukhaffif fa inna fihim ad-da'ifa was-saqim wa dhal-haja wa idha salla ahadukum li nafsihi falyutawwil ma sha'a ẹnikẹ́ni tí ó bá ń kírun fún ẹni àwọn èèyàn kó ṣe ní ṣókí torí lẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n lẹ àwọn tí wọ́n gbádùn àwọn tí wọ́n ní bùkátà wọn bẹ lẹ́yìn ẹ̀ tó bá wá ń kírun fúnra rẹ̀ kó kírun ẹ̀ kó gùn bó ti wù kó kí kó gùn bó bá ti wù à ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀ka ọ̀rọ̀ tó wà lórí hadithi àti àwọn ohun béèrè a dúró lórí àlàyé tí a ṣe pé ọ̀rọ̀ anẹ́bísà sẹ́lẹ̀m tó ní wa idha salla ahadukum li nafsihi falyutawwil ma sha ẹnikẹ́ni tí ó bá ń kírun fún ara rẹ̀ kó kí kó gùn bó bá ti wù so orí mas'ala ta ti dúró ni pé hal yutilu al-insani li nafsihi ma sha fi kulli salati ṣé gbogbo irun nìyẹn lè ti ẹni tí ó bá ń kírun fún rẹ̀ a sọ̀rọ̀ lórí pé irun tó dálé lórí náà ni irun náfìlà torí pé irun ọ̀ranyàn a kì ní jamani so àwọn irun náfìlà tí a sì lè kéwú tó gùn nínú ẹ̀ a ṣàyẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá so adúró lórí ọ̀rọ̀ Aisha radiyallahu anha tóní kánà nàbí sallallahu alayhi wa sallam yukhaffifu ar-rak'atayni allatayni qabla salati subhi hatta inni la aqulu hal qara bi ummi al-kitab ìpè tí anabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ kírun rak'atayni al-fajr ó máa ń kí ní ṣókí débi pé òun ti ẹ máa ń rò pé ǹjẹ́ anabi sallallahu alayhi wa sallam ka suratul fatiha nù ẹ̀bí bákan náà tahiyatul masjid òun náà ní ṣókí ni pàápàá jùlọ nígbàtí imam bá ń ṣe khutba lọ a sọ̀rọ̀ lórí hadisi sulaika tí a nẹ́bí sàásánlá sọ pé sulaika kún farka rak'ataini wa tajawwaz fiha dìde kó kírun raka méjì kó kí ní ṣókí ثم قال إذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب فليركع ركعتين وليتجوز فيهما pé ẹnikẹ́ni tó bá wá lóòjọ́ jímà tí imam ṣe kútùbà lọ ẹ kírun rákà méjì kẹsẹ́ ní ṣókí kí ó má gùn náà so kí ni àwọn ìka tí èèyàn lè ṣe kó gùn nínú ìrun ṣé gbogbo àwọn àrkáàní ìrun ni a máa ṣe kó gùn àbí ó ní àwọn kankan tí a lè ṣe kí ó gùn nínú ìrun wọ́n ní súnà an yakuna dhalika fi jami'il arkan oníkọ́ yẹ pé gbogbo ìfarabalẹ̀ ṣiṣẹ́ ká ṣe kó pé kó gùn ní gbogbo arkan ni wa an takuna al-arkan qaribatu min ba'diha ba'd kọ́ yẹ pé àwọn arkan yẹn àwọn àsìkò tá ń lò lórí ẹ̀ kó súnmọ́ra wọn lápẹ̀júwe àsìkò a máa lò nínú rùkú kó ṣe déédé pẹ̀lú àsìkò tá a máa lò nínú sujud èyí tá a máa lò nígbà tá a bá gbórí kúrò láti asujud tá a dúró síwájú ká tó lọ sí sujada kó ṣe déédé pẹ̀lú àsìkò tá a máa lò nígbà tá a bá wá jókòó láti lọ ṣe sujada ẹlẹ́ẹ̀kejì torí pé hadisi albarra ibn azib radiyallahu anhu ó ní. كان ركوع النبي صلى الله عليه وسلم وسجوده وبين السجدتين وإذا رفع من الركوع ما خلا القيام والقعود قريبا من السواء يبقى ركوع النبي صلى الله عليه وسلم ننو أتي سجدا láàrin sùjádà méjì àti ìjókòó rẹ̀ láàrin sùjádà méjì bákan náà nígbà tó bá gbórí sókè láti ó fẹ́ ṣe déédé pẹ̀lú ara wọn so eléyìí fi hàn pé kìí ṣe ọwọ́ kéwú nìkan la máa kà tó gùn nígbà tá a bá máa ṣe rùkú náà a ṣe rùkú yẹn kó gùn nígbà tá a bá dúró tá a bá gbórí sókè láti rùkú a ṣe ìdúró yẹn náà kó gùn pàápàá jùlọ tó bá pẹ́ bíi qiyamul layl ni nínú riwaya imam muslim oni kanat salatu rasulillahi sallallahu alaihi wasallam wa ruku'uhu وإذا رفع رأسه من الركوع والسجود ما بين السجدتين قريبا من السواء ipe ìrun anabi sàlá sàlám rukú rẹ̀ àtìgbà tó bá gbórí sókè láti rukú àti sùjádà rẹ̀ méjèèjì àti ìjókòó rẹ̀ láàrin sùjádà méjì wọ́n súnmọ́ra wọn ní àsìkò tó máa ń lò nù ẹ̀ ká má gbàgbé pé a ka ọ̀rọ̀ sàhábì kan tó ní tí anabi sàlám tó bá gbórí sókè láti rùkú yóò dúró débi pé ẹni tí ọba mọ̀ yóò mọ̀ rò pé bọ́yá ti gbàgbé pọ́nkírun ní àsìkò tó máa lò níbi ìdúró náà so èèyàn sọ pé bọ́yá anabi ti gbàgbé pọ́nkírun eléyìí fi hàn pé kìí ṣe pé wọ́n bá ti ń gbórí sókè láti àrùkù bẹ́ẹ̀ náà ni ọlọ́ máa ṣe sùjádà gẹ́gẹ́ bí ìrun táwa máa ń kí lónìí ẹni ó bá ṣẹ̀ṣẹ̀ jẹun tó bá tẹ̀lé ìmáàmù mi nígbàtí ọba fi kírun rákà mẹ́rin tán ebi ó ti máa pa torí pé ẹsẹsáìsì ńlá ni ó sì tó bá ti ń ṣe rùkù bẹ́ẹ̀ náà ni ó máa ṣe sùjádà bó bá ti ń ṣe sùjádà bẹ́ẹ̀ náà ni ó máa so eléyìí kìí ṣe ìrun anabi sallallahu alayhi wa sallam ó máa ń kírun pẹ̀lú farabalẹ̀ ni so hadisi Hudhayfa ó ní fakana ruku'uhu nahwa min qiyamihi thumma qala sami'a Allahu liman hamida wọ́n yá pé ìdúró anabisa sallam rukú anabisa sallam nahwa min qiyamihi ó ṣe déédé pẹ̀lú ìdúró rẹ̀ nígbà tó bá gbórí sókè láti rùkú ìgbà náà ni ó àṣìṣe sọ pé sẹ́mi Allahu liman hamida thumma qama tawilan qariban mimma raqa lẹ́yìn náà lọ wá dúró ìdúró tó gùn ó fẹ́ ṣe déédé pẹ̀lú àsìkò tó lò nínú rùkú rẹ̀ thumma sajada ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ṣe fàkánà sùjúdùhù qariban min qiyamihi ló wá jẹ́ pé sùjúdù anabi sàlám ó tún ṣe déédéé pẹ̀lú ìdìde rẹ̀ sókè láti wá jókòó láti rùkùn so eléyìí ni ìfarabalẹ̀ àti kí ìrùn ogun náà àdísì tí a máa kàlé ni ó ní àdísì tí a fa náà tún sọ lórí ọ̀rọ̀ kankan kí irun gùn nínú ká kí irun fáwọn èèyàn ká lo àsìkò tó pẹ́ níbi kíkéwú hadith tó ní wà má fi ma'nahu min hadith abi mas'ud al-ansari qala جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني لتأخر عن صلاة الصبح من أجل فلان مما يطيل بنا قال فما رأيت النبي صلى الله عليه وسلم غضب في موعظة قط أشد مما غضب يومئذ فقال يا أيها الناس إن منكم منفرين فأيكم أما الناس فليوجز فإن من ورائي الكبير والضعيف وذا الحاجة حديثي قلنا وقلوا يتوما حديث أبو هريرة كسيني ṣùgbọ́n gbẹ̀lẹ̀ wá láti ọ̀dọ̀ àbí Mas'ud al-Ansari ó ní ja'a rajulun ila rasulillahi sallallahu alaihi wasallam faqala arákùnrin kan wá sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ló wá sọ wípé inni la ata'akhkharu an salati subh èmi mo máa ń lọ́ra láti wá sí mọ́síláṣí torí ìrun àṣùbà min ajali fulani torí lágbájá mímà yutilu bina torí pé ó máa ń kéwú tó gùn nínú òun qala ó sọ pé fama ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam ghadiba fi maw'izatin qattun ashaddu mimma ghadiba yawma idhin mi ò rí kí anabi sàlá sàlám kó bínú nínú wáàsí gẹ́gẹ́ bí ó ṣe bínú jọ́nà torí ohun tí arákùnrin yẹn sọ ní anabi sàlá sọ pé yá ayyuhan nas ẹ̀yin ènìyàn inna minkum munafirin nínú yí àwọn tí wọ́n léyàn kó lọ́dọ̀ ọlọ́run bẹ fa ayyukum amman nas ẹnikẹ́ni yí tí ó bá síwájú èèyàn nínú òun falyujis kó kírun rẹ̀ ní ṣókí fa inna min waraihi alkabir wad-da'if wadhal-haja torí pé lẹ́yìn àwọn tí wọ́n ń kírun lẹ́yìn ẹ̀ àwọn àgbàlagbà wà nù wọn àwọn tí wọ́n lẹ tí wọn ò lágbára wà nù wọn àwọn tí wọ́n ní bùkátà náà so hadithi àwọn masáyìl tó wà nù ẹ̀ lálàkọ̀ọ́kọ́ kò burú kí a lọ fi ẹjọ́ èèyàn sùn kò sí nínú rìbá tó bá pé a lọ fi ẹjọ́ rẹ̀ sùn ni lórí nǹkankan tó ń ṣe eléyìí ò sí nínú rìbá torí pé ẹni tá a lọ fẹjọ́ ẹ̀sùn á sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tá a sì sọ á sọ láì dání so ìtumọ̀ rìbá ó fẹ́ pé síbẹ̀ ṣùgbọ́n kì í ṣe ni torí pé afẹjọ́sùn ni èyí tó ṣàfihàn ni pé arákùnrin yẹn ó dá ọkọ̀ ẹni tó lọ fẹjọ́ ẹ̀sùn pé lágbájá anẹ́bísà sẹ́lẹ̀mù sì kọ̀ fún wípé àà ah, mẹ́jẹran rẹ̀ lẹ́yìn tó bá pọ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ni dúó náà ká lọ pè wá eléyìí fi pé tí a bá lọ fi ẹjọ́ èèyàn sùn kò sí nù gèèbá ìdínú tí Imam Bukhari tó ní báàbù man ṣáka ìmáàmàhù ìdá kọ̀wàlà nígbà tó fi tó mú àdìsí wọnú tíra rẹ̀ ó ní báàbù ẹni tí ó lọ fẹjọ́ ìmáàmù rẹ̀ sùn torí pé ó ń kírun tó gùn àwọn àfáà ní àwọn kankan wà tó yẹ pé wọn kì í ṣe rìbá alákọ̀ọ́kọ́ nú ẹ̀ wọ́n ní alqadhu laysa bi ghibatin fi sittatin ká búyàn kù àbí ká pè lóókọ àbí ká pè ní nǹkan kan tí ó bínú tó bá yẹ ó bá gbọ́ sétí ní etí ààrẹ wọ́n ní kì ṣe ìbá ni lórí àwọn nǹkan kan mẹ́fà alálọ́kọ́nú ẹ̀ ní almutavolam ẹni tí a yàn jẹ ẹni a tó ń kígbe ìrànlọ́wọ́ lórí ẹni tó yẹn jẹ wọ́n sàbí léèrè pé kí ló dé kí ló ṣe yọ sọ pé lágbájá sí báyọ̀ lágbájá sí ọ wà ń bẹ kò sí ń bẹ yóò rojọ́ so irú ẹjọ́ tó rò lẹ́yìn rẹ̀ yẹn kìí ṣe gìbá ni bákan náà wọ́n ní almuharraf ẹn tó ń wáyàn tí ọmọ ọkọ rẹ̀ tó wá pé ẹ lágbájá mò ń béèrè ọkùnrin kan tí tó kúrú tí máa ń tẹ̀ báyìí àbí ọkùnrin kan arọ báyìí kápẹ́yàn lárọ èébú ni ṣùgbọ́n gbàtọ́ yẹ pé à ń wá oúntọ̀ òun ni torí ká lè mọ tálẹ́ntà ń wá a ṣe àpèjúwe rẹ̀ pẹ̀lú nǹkan kan tí ń bẹ lára àbí ọkùnrin kan tó gángan báyìí torí gíga irun ti kọjá àlà bí èébú ni ó fẹ́ jẹ́ tó tó pé àwọn wáyàn ni láti fi mọ talẹ́ntà ń wá kò sí aburú nù ẹ̀ eléyàn kìí ṣe rìbá àbí ká ní ọkùnrin kútúrú tó wà ládùúgbò yìí ká kútúrú wájú ẹ̀ èébú ni ṣùgbọ́n torí pé àwọn wa ká lè mọ̀ á mọ́ ọkọ rẹ̀ kò sáburú nù ẹ̀ náà bákan náà almuhadharu munabbahun fi takwif ẹni tí à ń tàwọn èèyàn jí lórí aburú rẹ̀ ẹni à ń tàwọn èèyàn jí lórí aburú ẹ̀ èèyàn ni tó yẹ pé ó ní aburú tó lè pa àwọn èèyàn lára káwá tàwọn èèyàn jí pé lágbájá ẹ ṣọ́ra pẹ̀lú rẹ̀ o ẹ ṣọ́ra pẹ̀lú lágbájá o eléyìí kìí ṣe kìí bá torí pé à ń ta wọn ni kọ́ mọ́ lè bọ́ sínú aburú ẹ̀ bákan náà almudhir lifistan ẹni tí ó ń fi ìbàjẹ́ hàn tó ń ṣe ìbàjẹ́ hàn tí gbogbo èèyàn rí bá a bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn eléyìn ò ṣe òkè ìbá torí pé lẹ́yìn ó ti fún wa ní ọ̀rọ̀ sọ ìbàjẹ́ ká máa fi ìbàjẹ́ hàn ìbàjẹ́ ló náà ìbàjẹ́ ni ti ń ṣe àfihàn ìbàjẹ́ òun náà ìbàjẹ́ ló náà so eléyìí ti burú nínú èèyàn tí a bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àwọn àfáàní kìí ṣe gìbá ni bákan náà mustaftin ẹni tó ń ṣe béèrè ẹ dákun àfáà ni ìdájọ́ ẹni tí mu sìgá ẹni tí mu sìgá sì jókòó ṣé ọ̀rọ̀ rẹ̀ ní sọ kò sọ̀rọ̀ rẹ̀ ìbéèrè ní í ṣe. ẹ dákun àfáà kí ni ìdájọ́ ẹni tí ń ṣe báyìí tí ń ṣe báyìí tí ń ṣe báyìí àwọn ẹlòmíì tí wọ́n wà ń jòkó wọn lè gbọ́ wọn lè túmọ̀ rẹ̀ sí lágbájá táwọn náà mọ̀ tí ń ṣerú wáyún ó lè má jẹ́ pé kì í ṣe torí rẹ̀ ló ń fi ń béèrè ìbéèrè ní í ṣe so ẹni tí bá ń ṣe ìbéèrè lórí nǹkan kan tó wá tabẹ́lòmíì kì í ṣe ìbálò ẹlẹ́ẹ̀kẹfà fi izalati al-munkar ẹni wá lọ́wọ́ láti mú aburú kúò tó wá rọ̀rọ̀ àwọn èèyàn láti mú aburú kankan láti parẹ́ àbí kó mú kúò àbí ká stop aburú ọ̀hún wọ́n ní eléyẹn tí ó bá fa pé a sọ̀rọ̀ ẹni tí ó ṣe aburú náà kò sí aburú nù eléyẹn kì í ṣe ghiba almuhim arákùnrin yìí ọwọ́ bá anabi sallallahu alayhi wa sallam láti wá fẹjọ́ ìmáàmù rẹ̀ sùn wípé ìwà anabi sallallahu alayhi wa sallam inni la ata'akharu an salati subhi èmi máa ń dé lẹ́yìn mi tètè wá sí mọ́sálásí torí àti kírun àsùbá min ajali fulani mimma yutil torí lágbájá torí pé máa ń kírun rẹ̀ kó gùn ṣùgbọ́n àwọn afáàní káwòye pé arákùnrin kò ní inni la ata'khallafu èmi kì í wá mọ́sálásí torí lágbájá kò lóhùn èèwà mọ́sálásí ṣùgbọ́n kì í tètè ó lè jẹ́ pé wọ́n ti kírun kan tán ńgbà tó bá wọnú kéwu ẹlẹ́ẹ̀kejì tó ti rí pé ó ti fẹ́ kéjìdájì gbà ẹni ó ṣẹ̀ṣẹ̀ àwọn mọ́sálásí ó wà sí ìkámà a pé kan òun náà bá so yóò ní ìdúró rẹ̀ kù nínú òun so ìdínú ọgbọ́n ti ń ńgbà tó pé àfa àwọn so èkejì tàbí mas'ala ẹlẹ́ẹ̀kẹta mufaraqatul imamu li udhrin kí èyàn ó fi imamu lẹ̀ torí udhur torí ìdí pàtàkì àwíjàre kan tó lágbára قال بعض أهل العلم يجوز مفارقة الإمام إن كان لعذر من القوف على تلف بعض ماله بشرط أن يتعدى الإمام التطويل على العادة يعني تمكن لي إمام tí ìmáàmù tó tó tó ń bọ̀ ṣe kábára nígbà tí ó bẹ̀rẹ̀ kéwú alif lamim ló gbé ó sì ti mọ̀ pé yọ́ fẹ́ kédàjì alif lamim kó tó ṣe rùkú òun sì ní udhur kan ó ní nǹkan ó ní dì kan tí ó fẹ́ pẹ́ ń bẹ̀ ó lè kú lẹ́yìn imam kan lọ kírun rẹ̀ ń bomi torí àti ti lọ bọ́ bùkátà rẹ̀ torí pé tí ó bá wà nù òrùn yẹn ọkàn rẹ̀ ò ní sí ń bẹ̀ níbi bùkátà rẹ̀ ni ọkàn rẹ̀ ó wà ànábì sì ti sọ pé àwọn tí ń kírun lẹ́yìn yíhun àwọn tí wọ́n ní bùkátà wà nù wọn bùkátà tí wọ́n ní wọn ni ó wà lọ́kàn wọn ọkàn wọn ò ní sí nù òrùn so ẹ ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ pé ọkàn wọn wà nù nígbà tí wọ́n ti mọ̀ pé ní ìsìn lákìrùn tẹ̀yìn ṣùgbọ́n tí wọ́n ti mọ̀ pé imam ẹni tí ó máa ṣe tìláwà nù irun ni ọkàn wọn ní sínú sọ àfáà ní kò sí aburú ní ẹ̀ lópin ìgbà tó yẹ pé àfáà yun ọkọ̀ jẹ́ ẹnu àlà níbi kéwú gúngùn tí ń kà a sọ̀rọ̀ kọjá lórí al-itala fi salati subh kí èèyàn kírun àyíkéyàn kéwú tó gùn níbi ìrun àṣùbà a ní òǹgangan ni súnà nabi sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ní aqimi salata li duluki shamsi ila ghasaqi al-layli wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda ẹgbẹ́rún dúró nígbà tí òun tó bá kú láàrin orí àti ìgbà tí òòrùn bá fẹ́ wọ̀ bákan náà ẹ kírun nígbà tí alfajiri bá yọ alfajiri irun alfajiri tẹ ríhun àwọn màláíkà náà máa ń ṣe àwọn náà máa ń wá síbi irun yẹn níbi tí irun yẹn ṣe pàtàkì sí àwọn àfa onítafsir wọ́n ní ohun tí a gbà lérò pẹ̀lú Qur'an alfajir ó ní sọlátù bufajir ó ní irun àsùbá وكان النبي صلى الله عليه وسلم يطيل القراءة في صلاة الفجر النبي صلى الله عليه وسلم أما كوتوبون إنه ينو أسبا gẹ́gẹ́ bí a ti wá nínú hadisi كان النبي صلى الله عليه وسلم يصلي الصبح وأحدنا يعرف جليسه anabi sasala nígbà tó bá bẹ̀rẹ̀ àsùbà wọ́n máa ń bẹ̀rẹ̀ nínú òkun ni ṣùgbọ́n wọ́n parí ilẹ̀ ó ti má débi pé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn èèyàn ọ̀dàmọ̀ pé alágbájá ni lágbájá ni táwọn gbà pé páwọn ò ní àtùpà electric so inú òkun náà náà kírun so oyé àsùbá yóò ti hàn débi pé èèyàn máa dá èèyàn mà kí wọ́n tó kírun tán ó ní wàyákọ̀rọ̀ fiha ma bayna sittin ila mi'a ó máa ń ka kéwu nínú ìrun àsùbá ní tó súnmọ́ ọgọ́ta áyà àbí ọgọ́rùn 100 ayas eléyìí wà nínú Bukhari àti Muslim so irun gígùn anẹ́bísà sẹ́lẹ̀m tó fi ṣe òṣùwọ̀n rẹ̀ ní pé ní àṣùbà ó ma ń ka nǹkan mìí tó fẹ́ tó 60 ayas àbí sí lọ sí 100 bákan agba ìgbà láti Anas ibn malik oní sọ́lá bíná abubakar sọ́láta subhi faqara alimran abubakar ó kírun àṣùbá fún wa ó ka alimran súrọ́tù alimran ẹni ọba ma ọmọ pé súra tó gùn ni káàdà ti ṣamsu tatlu nígbàtá fi kírun tán òun ti fẹ́ ràn òun ti fẹ́ yọ wọ́n ni ni Ah, Sayyidina Umar ló wá sọ fún Abubakar pé a ah, oòrùn mà ti fẹ́ yọ ni Sayyidina Abubakar wá sọ pé law tala'at lam tajidna ghafilin tóòrùn bá yọ bá wa lórí irun yìí kò ní bá wa ní ẹni ó ṣe gàfálà ẹni pé ẹni ó sọra nù tí ó bìkítà torí pé a bẹ̀rẹ̀ ẹ̀rùn lásìkò a yọrí ẹ̀ lórí àsìkò àsìkò òun ò tí ì lọ náà nígbà tó òun ò tí kí ni tá a fẹ́ lò ń bi eléyìí fi hàn pé Sayyidina Abubakar ó ka súrà tó gùn nínú irun àsùbà. eléyìí fi hàn bákan náà Abdullahi ibn Amir ó ní sallayna wara Umar ibn Khattab radiyallahu anhu asubha akínú àsùbà pẹ̀lú Umar ọlọ́wọ́ kí ó yọnu sí faqara fiha suratu Yusuf wa suratu al-Hajj ọwọ́ aka súra méjì súratu Yusuf àti súratu hajj fọ̀kọ́ra a bí kìrá àti bàtí a ó ní kìrá rẹ̀ ẹ̀lẹ̀ẹ̀lẹ̀ ní nka ọ̀kan lẹ́yìn ọ̀kan ọ̀kan lẹ́yìn ọ̀kan ní so eléyìí fi pé ìrun àsùbá súnnà ni pé kákí kákí ohun tó gùn kí wá sí gbogbo ògbà torí pé aṣọ lẹ́yìn pé a máa ń wòye sí àwọn tí wọ́n bá tò lẹ́yìn èèyàn àwọn mọ́sálásí míì wà tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń kírun mọ́sálásí yẹn àwọn oníbùkátà ni ẹlòmíì gbóyìn ní í ṣe ẹ́ẹ̀rì mọ́ṣíìnì tó páàkì bíi mẹ́wàá wọ́n fẹ́ láti wọ́n bá ti ń kírun tó báyìí wọ́n bójú ọ̀nà nu kírun eléyìí kẹ́ wá gbé súrọ́tù hajj àbí súrọ́tù Yusuf ǹjẹ́ yóò lè dúó òní lè dúó torí pé yóò máa ronú pé ìgbà tẹ́ ti fi kí súrátù Yusuf ń tán òun ó ti rí bí 200 naira so èèyàn máa ń wòye sí àwọn wo ni wọ́n ń bẹ lẹ́yìn èèyàn ṣùgbọ́n àfàtọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán kírun ní ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ kéwù ni táwọn náà sì akuran inú wọn máa dùn ní pé káàfọ́ pa kọ́ka súrà tó gùn tó sì mọ̀ pé kò sí wọn ò dààmú so irú ẹlẹ́yìn kò sáburú láti ka súra tó gùn so ibi tí yẹn dúró sí nìyẹn bákan náà kò sí aburú tí nígbà tí a bá ń ṣe wáàsí ká ṣe pẹ̀lú ìbínú ní àsìkò tí irú a situation yẹn bá arise torí pé ohun tó ń ṣẹlẹ̀ ń bí ó ní pé iṣẹ́ tí imam yẹn ń ṣe ó ń lé àwọn èèyàn kó mọ́sálásí gbogbo pàtà bá sì ti rí pé èèyàn ń lé àwọn èèyàn kó nídìí ẹ̀sìn ohun tó burú gbà ní kò sí aburú láti ṣe wáàzí pẹ̀lú ìbínú kálí mọ̀ pé ohun tí èèyàn ṣe ohun tó burú ni ìdínú tí imam Bukhari nínú tírà rẹ̀ tó ní báàbù ma yajuzu min al-ghadabi wa shidda li amrillah báàb tí ó sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ láti bínú àbí láti ṣe líle líle torí pé láti pa òfin ọlọ́run ọba mọ́ وقد أغلظ النبي صلى الله عليه وسلم عبد الله بن عمرو لمكانته عبد الله صلى الله عليه وسلم ó ṣe wáàsí ó ṣe ní líle líle fún عبد الله بن عمرو torí pé ipò rẹ̀ nínú àwọn sàhábà so tíru rẹ̀ bá ń lé àwọn èèyàn kú ní mọ́síláṣí nǹkan náà ò ní dáa ìdínú tí anabi sàásálàm tó fi bínú bákan náà anabi sàásálàm jọ kan orí ẹwọ nǹkan yẹ́lò yẹ́lò lára abdullahi ibn amr ra'a anabi sàásálàm ala thawbay mu'asfarin orí asọtí uh, abdullahi ibn amru tó wọ̀ ó rí pé wọ́n rẹ láró yẹ́lò sáàmù kọ́lọ̀ yẹ́lò ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa lè wọ aṣọ yẹ́lò lásán bá torí pé kí ni kì í ṣe tí àwọn èèyàn máa ń wọ̀ pàápàá jùlọ ọkùnrin so a rẹ ló kọ́ kúltù àksílùhùmá lọ́wọ́ nítọ̀ tó bá jẹ bẹ́ẹ̀ máa lọ fọ́ ànábì bá ní bẹ́ẹ̀ àríkùhùmá lọ́jọ́ wọn ná àwọn rí pé pẹ̀lú ìbínú ànábì sàásẹ́lẹ̀ fi sọ bẹ́ẹ̀ àríkùhùmá lọ́jọ́ wọn ná ó túbọ̀ wọ́n rú aṣọ báyìí má torí ipò Abdullahi ibn Amr tírú rẹ̀ bá ń wọrú àwọn aṣọ báwọn àwọn míì tún ò tó nínú àwọn sàábẹ́ ànábì sàásẹ́lẹ̀ àwọn náà wọ́n rò pé báyà tó dáa ni ọba máa wọ̀ ọ́ so ìdínú tánà sálàm tó ti ṣe uh, tó fi sí lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó le ṣùgbọ́n èèyàn tọ̀ mọ́síláṣí ànẹ́bìsà sálàm ò ṣe wọn ṣe ọ̀rọ̀ tó le fún kí nìdí tó gbé arákùnrin yẹn ẹni tí ó mọ̀ ni ẹni tí ó bá sì mọ̀ ìwọ rẹ̀ ní ká kọ àkànní lórí pé àti ìkọ bẹ́ẹ̀ náà lọmọdé téèyàn tí ìkọtẹ́ bẹ̀rẹ̀ sí lù lórí àṣìṣe tó ṣe so bákan náà àgbàlagbà náà tẹ́ tí tá a mọ̀ pé kọ́ mọ̀ tó ṣe nǹkan yẹn láyé lórí àìmọ̀ àní báwí ní báwí tí ó lè kúrò nínú ẹ̀sìn a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwí gẹ́gẹ́ bí anamsa asalam ti ṣe fún àwùjọ wa tọ̀ sí inú mọ́ṣáláṣí pé a ẹ fi ilẹ̀ ẹ bu omi kẹ́ ìtọ̀ yẹn lórí lágbájá mọ́ṣáláṣí ilé ẹ̀sìn ọlọ́run ni ohun tá a máa ń ṣe ni pé a máa ń ṣe kábàrà a máa ń ṣe tasbih a máa ń ṣe alhamdulillah nù ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó jọ mẹ́gbin kìí ṣe ń tọ́da kọ́ wà nínú mọ́ṣáláṣí nínú àwọn ẹgbà ọ̀rọ̀ mi gan wọ́n ní arákùnrin yẹn gan ó sọ pé wọ́n lọ́wọ́ foríjì mi àti Muhammad sallallahu alaihi wasallam mọ́tò foríjì ẹlòmíì mọ́ lẹ́yìn wa lẹ́yìn àwa méjì péré torí pé ó ti bínú fún àwọn tí wọ́n wọ́n bàjá tán jágbe mọ́ kánàbí tó wá sọ fún pé àà orí ọlọ́run bá fẹ̀ má ní ohun tó fún ọlọ́run bá orí rẹ̀ pọ́ ojú gbogbo ojú gbogbo àwa wà ń bí lọ so bí a ṣe ń ní ẹ̀kọ́ nù ṣùgbọ́n ẹni ọba yẹ ká ká bá wí nígbà wí tó tó tó tó le kò kò sí aburú nù ẹ̀ torí ipò rẹ̀ nínú abdullahi ibn abbas أبا بوار أبا النبي سلم الله عليه رأى خاتما من ذهب في يد رجل فنزعه فطرحه النبي سلم الله أولي أوركا تي وانسي بلو لو أراكني لو أباو كان لو بصنو a sì mọ̀ pé gold owó ni bí ó bá tiẹ̀ lò lóòka ó lè lò ni anabisa bá sọ pé ya'tamidu ahadukum ila jamrati min nar fayaj'alha fi yadi ẹ ọ̀kọ̀ọ̀kan yín ẹ máa pẹ̀lú àìmọ̀ọ́mọ̀ sí ẹ lọ máa mú nǹkankan tó jọmọ́ iná ẹ máa fi sí ọwọ́ yín ẹ mọ̀ pé iná lẹ fi sọ́wọ́ ni nígbàtí anabisa sallam dìde tó wọlé tó wọlé lọ wọ́n ní àwọn sàábí anabisa sallam wọ́n máa ń sọ fún arákùnrin pé lọ mú òkà yẹn kó o fi ṣe nǹkan míì nígbàtí pé gold ni lọ́ntì náà ni la wallahi la akhuduhu abadan wa qad tara'ahu rasulullah sallallahu alayhi wa sallam láíláí mi ò ní mú mọ́ torí pé anabisa sallam ló fi ọwọ́ ara ẹ̀ ló fi sọ́nù kò ní dákún wọn lọ mú ohun tí a fẹ́ lòun bí ni pé anabisa sallam ó ṣe àtúnṣe fún arákùnrin yẹn torí pé ohun tó jọ mọ́ òun nù wallahu alam. قوله يا أيها الناس إن منكم منفرين يا أيها الناس arákùnrin tó wá fẹjọ́ sùn ó dákọ ẹni tó ṣẹ̀ ṣùgbọ́n ànábì sàásálàm kò dá ẹni tó ṣẹ̀ yun kò dá pé pé wá lágbájá mo gbọ́ pé báyìí ló ń ṣe sọ́fẹ́ máa ń ṣe fìtínà àwọn èèyàn ni rárá ó ṣe ní jẹ́mù ya ayyuhan nas ẹ̀yin èèyàn inna minkum munafiri nínú yí àwọn míì wà tí wọ́n lé àwọn èèyàn jìnnà sẹ́sìn so eléyìí ó ti tó fún dídáko èèyàn káwá sọ ní bá bá ti jókòó káwá kí wá dákọ làáfà wọn ní òun ṣe bá gbogbo àwọn èèyàn sì ń gbọ́ disrespect ni ó jẹ fún un ó lè mọ́ wá sí ibi ìdánilẹ́kọ̀ọ́ mọ́ láíláí torí pé kí ni a ti bùkù so eléyìí ó wà nínú ẹ̀kọ́ tí anabi sàlẹ̀ fi ń kọ́ wa wípé tí a bá fẹ́ ṣe ìsítí lórí àbí àtúnṣe kan ká ṣe ní jẹ́mì yọ̀ dájú ká dá èèyàn lé lórí ká dá ọkọ̀ rẹ̀ lọ. tọ́ nígbàtá ní ìrun àṣùbà àmọ́ tó gùn anabisa asálẹ̀ mo sì bárakùnrin wí lórí ìrun àṣùbà ni ó sì pè ní ẹni tí ń léyàn kúrò nídìí ẹ̀sìn irú kéwò la lè ké lásùbà tá a fi ní ẹni tí ń léyàn kúrò àwọn àfáàní innama yakunu fi italati allati tahsulu ma'aha al-mashaqqa ó ní gúngùn tó yẹ pé àwọn tí ń kírun lẹ́yìn èèyàn wọn yóò ní wọn lára àwọn tí ń kírun lẹ́yìn èèyàn yóò ní wọn lára torí pé ẹni tí ń ṣe imam yóò wo ìwọ àgbàlagbà táwọn amọ́síláṣí yóò wo ìwọ ẹni tí ò gbádùn tí ò lè kírun ilé rẹ̀ tó náà tó fẹ́ kírun pẹ̀lú jàmá yóò tún wo ìwọ àwọn tí wọ́n ní bùkátà tí wọ́n lọ gbọ́ so àwọn tó bá mọ̀ pé kò ní ní wọ́n lá gbogbo wọn pátá tó fi jẹ́ pé gbogbo wọn ní òfò ní hákì wọn kò sí aburú náà irú gbogbo yẹn lọ yẹ kó dálé lórí àwọn olùpẹ́ ńgbà tí anabi sallam tó bá Mu'adh sọ̀rọ̀ ó ní máa ka súra báyìí máa ka súra báyìí máa ka súra báyìí nínú àwọn súra tó dáa kọ sabbih isma rabbikal a'la wash-shamsi wa duhaha wa duha wal layli gbogbo irú àwọn súra tí anabi sàlẹ̀ dáa kọ nù eléyìí fi hàn pé irú àwọn súra báyìí a lè ké ká sọ wípé akéwù tó gùn ẹni ọba la ké sẹ́bì inú kéwù tọ́ alẹ́ akéwù tó gùn eléyìí ò ní kàn sí torí pé eléyìí ò gùn tó in tó yẹ kí èèyàn bínú lé lórí wallahu alam eléyìí ni àlàyé lórí ah, hadithi alwakt tó a ah, ó dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró báyìí torí àsìkò náà assalamu alaikum wa rahmatullah. àìmọ̀kan kò sí tí ó máa ń tí kìí fà and then tí èèyàn bá bẹ̀rẹ̀ sí wá ẹ̀kọ́ yóò rò pé bóyá gbogbo nǹkan náà ni a máa ń ṣe kí kọ́ hàn kò ní mọ̀ pé kéèyàn ó ṣe nǹkan tí ó ṣe tó fúyẹ́ tó ní ìrọ̀rùn ló dáa jù Ànábì sallam gbogbo gbà tẹ́ bá fún ní option méjì wọ́n ní tó easy jù lànàbí sàásánlá ma mú mo ti sọ̀rọ̀ yìí ń pe pé imam haram èyí tí mo mọ̀ mọ́sálásí Madina ẹni tí ó bá kírun Maghrib ọ̀pọ̀ ọgbà láti bí aago márùn yóò ti wà mọ́sálásí yóò sàlùwàlá yóò jókòó Quran ní ń so àwọn afáwa ń fi yẹ pé ìjókòó tó jókòó ti ń ka Qur'an yẹn nínú tí àwọn ti mọ̀ tó mọ̀ wọ́n ohun tó ń kà yẹn ń tí ó kà nù ìrún ní kà ṣùgbọ́n fún ìyàlẹ́ inú ìgbà tí ọba wa kírun ó lè jẹ́ pé lèyílá fi Quraysh ní ọkà àti alam kaifa ṣùgbọ́n wọ́n ní kọ́mọ́yà wà lẹ́nu pé ìjókòó tó jókòó rùn súúrà yẹn ní repeat torí pé kí ni ìwọ̀ àwọn tí wọ́n wà ní ẹ̀yìn wa yẹ ká wò yàtọ̀ sí ìwọ̀ àwọn tó wà lẹ́yìn wa àwọn gan tá ń kírun tírú yẹn bá ti fẹ́ ṣẹlẹ̀ ìpayọ ọlọ́run tẹ́wọ́ yẹ ká rí nu ìrun lò ní símá ohun tá a máa fi ń rí ìpayọ ọlọ́run tí ẹ̀mí èèyàn náà sì máa tẹ̀lé tí èèyàn ń kà ó ní súrà tó bá ti dá lẹ́nu èèyàn tó yẹ pé tá a bá jí wa lójú oorun báyìí á kà ó lè yẹn ó lè kà nínú irun tí ipa téèyàn ó ní effect pẹ̀lú tí ń kà kò kìí ṣe téèyàn ò tí ì dáadáa so ìdí inú tá a nẹ́ sá sálà ìgbẹ́ tí ẹ bá ń kírun fún ara yín ẹ̀sìn tó bá wù yín ṣùgbọ́n tẹ́ ẹ bá ń kírun fáwọn èèyàn ẹ̀sìn ní ṣókí kéèyàn wá lọ gbé súrà kan bí gbàtẹ́ ẹ̀ ń ṣe mùrájà nínú òun kì í ṣe tó dáa pẹ́ẹ́pẹ́ Allahu alam naam. kí ẹnìkan máa ṣe wẹ́ẹ̀dì tìtú ìtìlódì gbọ́ òye tó dára pé kò ṣe kiri dára ṣé ìyẹn ló kọ́. eléyìí ò sí nu. pípa kọ̀wẹ́tì máa ń kó máa mọ̀ ọ́ tó kọ̀ ẹ̀ tó ń lé. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Hmm. bẹ́ẹ̀ ni. wẹ́l àtún ìtúnṣe tí a máa ń tún ìmáàmù ṣe oní tí ó bá ba kéwú jẹ́ àbí tí ó bá fò àbí tí ó fi àyà sílẹ̀ orí àsún tí sáà máa ń ṣe ni but orí ìrun kìí ṣe bí tá a ti máa tún kéwú èèyàn ṣe ní tajwid pẹ́ẹ́pẹ́ẹ́ ohun tí èèyàn bá ba kéwú jẹ́ àbí ó ti wá fò àyà kan kọjá àbí kò tiẹ̀ wá ka àyà kan ẹ̀yìn ni àwọn àtúnṣe tí a lè ṣe àbóǹgán gbà pé ni ètò wà níwájú eléyìí la lè ṣe àtúnṣe ṣùgbọ́n ká máa ṣe àtúnṣe tajwid kì í ṣe tí a lè ṣe lórí irun wallahu alam kódà bó orí irun náfìlà kì í ṣe tí a lè máa ṣe lórí irun naam. ṣe àtẹ̀mẹ́ta àkọ́kọ́ ọ̀rọ̀ suspicious nǹkan méjì lẹ mú wá ń bí àkọ́kọ́ ni pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ṣí wa lọ́wọ́ àti ṣe suspicious vannu bákan náà ni wọ́n ṣí wa lọ́wọ́ àti ṣe tí wọ́n fi máa suspect wa nígbà tó náà ní a gbọ́dọ̀ ṣe àbá mọ̀dá sí èèyàn bẹ́ẹ̀ náà ló sì ní dá má yorí buka ilà má ilà yorí buka fi nǹkan táwọn èèyàn máa ṣe iyèméjì lórí rẹ lọ sí tí wọn ní ṣe iyèméjì lórí rẹ so kì í ṣe ń tó dáa oníkáríyàn kó wọlé ká máa dábàá pé bóyá nǹkan báyìí lọ́nà ṣe bóyá nǹkan báyìí lọ́nà ṣe bákan náà ni ẹni ó gbóbìnrin wọlé obìnrin tó gbóre wọlé yẹn ṣéyàwó ẹ̀ ni ṣé àbúrò ẹ̀ ni ọmọ àyá àbí ṣé màmá ẹ̀ ni àwọn àwọn tó yẹ pé muharram rẹ̀ tí wọ́n lè dá wà sí inú wọn jọ wọlé ni àbí àjòjì tó bá pàjòjì ni òun náà ti fira rẹ̀ sí ipò ká suspect ẹ̀ so kò dá kí a máa suspect èèyàn bákan náà kò dá kéèyàn máa ṣe tí wọ́n fi suspect ẹ̀ wallahu alam nípa ti àṣìṣe tí àṣìṣe téèyàn bá rí pé èèyàn fẹ́ ṣe àṣìṣe kan i mean àtúnṣe téèyàn bá ṣe àtúnṣe kan tó lè dá nǹkan míì lẹ̀ kó burú láti lọ sọ fẹ́ lò míì téèyàn mọ̀ pé bóyá ó ń tọ̀hún ó ń gbọ́rọ̀ sí ẹni tí a fẹ́ ṣe àtúnṣe rẹ̀ lọ kéèyàn sọ̀rọ̀ fún un pé báyìí báyìí ni mo rí tí lágbájá ń ṣe ẹ́ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ eléyìí ò sí nínú rìbá eléyìí ò sí nínú rìbá bẹ́ẹ̀ in tí mo fẹ́ ká mọ̀ ní pé ọ̀pọ̀ ọgbà ohun tí ọba da òun náà ó wà clear torí pé kí ni gbogbo ọgbà in dìlẹ́mì wa ní tí a ṣe àtúnṣe tá a fẹ́ ṣe yẹn ṣé a ṣe láti fi bùkù ni a ṣe láti fi ṣe àfihàn tí ń ṣe pamọ́ torí pé ẹlòmíín gbà mí ń ṣe nǹkan pamọ́ ni ṣùgbọ́n a fẹ́ káwọn èèyàn ọmọ tí ń ṣe ìdínú tá a fi fẹ́ ṣe àtúnṣe náà tó bá pàtúnṣe la fẹ́ ṣe lóòótọ́ ohun tó dáa jù náà ni kábò láṣìírí òun ni ọlọ́run gbogbo tọ́lọ́run bá wá bò kò dáa fún wa láti sí so tá a bá fẹ́ ṣe àtúnṣe yẹn ká ṣe ní ohun tí òfin ní wò pé báyà a expose òun ni so ìgbà míì ohun tí máa ń fàtọ́ pé àtúnṣe kì í fi ṣe déédéé ara ẹni tí a fẹ́ ṣe àtúnṣe ẹ̀ nìyẹn nígbà tó yẹ pé ohun tó ń ṣe yẹn ó ń ṣe pamọ́ ni nígbà tá a fẹ́ ṣe àtúnṣe gbangba la ti ṣe àbúkọ abákúkú ẹ̀ sí gbogbo àwọn èèyàn wípé ti ń ṣe nìyí so eléyẹn náà ò correct so gbogbo àtàbá fẹ́ ṣe àtúnṣe ká ṣe pẹ̀lú ìníyàn tó dáa ká ṣe pẹ̀lú àníyàn tó dáa ànẹ́ tí a bá wò pé bóyá ẹni tí a fẹ́ ṣe àtúnṣe yẹn kò ní yóò gbọ́rọ̀ sí lẹ́nu torí àtúnṣe. والله أعلم نعم náà wọ́n ti sọ fún àfáà pé mi ò ní crime tó tó lágbára ṣùgbọ́n àkọ́kọ́ ìbéèrè lórí ìbéèrè àfáà yìí ni pé tí ẹni tí ẹ bá ṣe kí ni naam ẹni ó ṣe béèrè lórí ẹni tó ń fẹ́ fẹ́ àbí ó wá mọ̀ràn wá kò sábúrú nú ẹ̀ tí ẹ̀ bá ma nǹkan kan nípa ẹni tí àwa ìmọ̀ràn wa lẹ́ pé arábìnrin yẹn fẹ́ fẹ́ tá a sì mọ̀ pé ohun tó lè pa lára nípa ẹ̀sìn rẹ̀ àti ìgbésí ayé ẹ̀ kò sí aburú ká ṣe ìntìbá lórí ẹ̀ torí pé anabi sàlám ó sọ fún arábìnrin kan tí ó fẹ́ táwọn tí wọ́n fẹ́ fẹ́ tán tó bíi mẹ́ta tó sọ pé lágbájá wá wọ́n fẹ́ fún un lágbájá náà wá wọ́n fẹ́ fún un anabi sàlám sọ pé lágbájá o má fẹ́ báyìí báyìí báyìí ni ntí mo mọ̀ pẹ̀lú ẹ̀ lágbájá báyìí má fẹ́ báyìí báyìí ni ntí mo mọ̀ pẹ̀lú ẹ̀ fẹ́ lágbájá so eléyìí fi hàn pé kò sí aburú téèyàn bá mọ̀ nǹkan kan nípa èèyàn tí a sì mọ̀ wípé ó lè pa obìnrin yẹn lára níbi ẹ̀sìn rẹ̀ àti ìgbésí ayé ẹ̀ kò sí aburú láti ṣe ìntìbá lórí ẹ̀ kìí ṣe òkè ìbáni nam ẹlẹ́ẹ̀kejì ni pé nam òkà gold wọ́n ń pè kan ní omi gold well ala kulli hal èmi ò mọ èwo ni omi gold bet anasu ọ̀nà ni gold wọ́n pè nǹkan kan ní omi gold anasu ni pé gold tí a bá tẹ́ pé nǹkan báyìí ó kọ́ rẹ̀ ní dhahab that is all ìdájọ́ adhahab ó ti wọ orí ẹ̀ ṣùgbọ́n bóyá omi gold tán pè wọ́n lè jẹ́ pé colour gold àbí nǹkan wọ́n pẹ́ntì ẹ̀ ní pẹ́ntì gold colour tó wá pé yẹn ni ìyẹn ò sí nu gold torí pé irin lásán lélẹ́yìn wọ́n kàn paint pẹ̀lú torí pé ìdí tí a fi sí wa lọ́wọ́ gold kìí ṣe kọ́lọ̀ gold kìí ṣe nítorí gold kọ́lọ̀ rẹ̀ torí gold ti ń jẹ́ torí pé n tó níye ni kò sí n tó níye tó láti ìgbà tó ti wà tẹ́ ebò ní òun náà ni tó níye jùlọ so ìdí tí a fi sí wa lọ́wọ́ àti lò ó nìyẹn tí ó gẹ́sí pé torí kọ́lọ̀ rẹ̀ wallahu alim alkọ́sùrù ẹni tí ó ṣe kọ́sùrù tó fẹ́ lọ sábùjá tó wá ń wò pé bóyá torí hold up ó lè móhun láti lè má kírun kóhun kírun níbi rárá kò sí bí èèyàn ṣe lè ṣe kọ́sùrù síwájú kó tó rìnrìn àjò nígbà tó bá wà ní rìn àjò gbà yẹn lọ́wọ́ sì ṣe wá ṣe kọ́sùrù rẹ̀ kò sáburú ń bọ̀ jáde tán kó tó dé ìlú tó wà wájú yẹn tí ẹ sì ti kó kẹfì tàbí ní ń bó wà wọn ò ní sọ pọ̀ wà nkẹ́fì kò sáburú ńgbà náà èèyàn lè ṣe kọ́sùrù níbẹ̀ ṣùgbọ́n kí wọ́n wá wà lùlù tí ètí ìjáde ti bá rí travel kọ́ wá bẹ̀rẹ̀ kọ́sùrù rẹ̀ láti inú ìlú eléyàn kì í ṣe bójú mi àti jam sọ̀rọ̀ so àwọn tí ó jọ mọ́ ìrìn àjò ni kì í ṣe fún ẹni tí ó bá wà nílé wallahu alam naam wa alaykum salaam. wẹ́n uh, obìnrin tó bímọ nínú àwẹ̀ àkọ́kọ́ ń tà mọ̀ ní pé yóò fi dọ̀mọ̀ yẹn tí wọ́n bá sì lóhun máa gba àwẹ̀ àkọ́kọ́ náà yóò fi dọ̀mọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé ó wà ní ipò anifas àwọn tí wọ́n sì san àwẹ̀ padà àwọn náà ni àwọn nufasa àti hiyab àwọn tí wọ́n bá ń ṣe haibọ̀ so àwẹ̀ rẹ̀ yóò fi ilẹ̀ nígbà tí ó bá parí nifas ẹ̀ yóò gbàwẹ̀ ṣùgbọ́n tó bá pẹ́ pẹ̀tọ́rí feeding ló bá fi fẹ́ jẹ àwẹ̀ ni is another case ṣùgbọ́n tó wá pé nítorí nífàsì ni àbí haibọ̀ eléyàn yóò fi àwẹ̀ lẹ̀ yóò gbà ní àsìkò míì ṣùgbọ́n feeding àbí àìsàn àbí ogbó àbí nǹkan míì báyẹn tí ààrùn kan pé bóyá lọ́jọ́ iwájú ó wá san so nítòsí so irú yẹn ààwẹ̀ rẹ̀ yoma ní yọ́ máa awe lóúnjẹ dípò ààwẹ̀ oúnjẹ òòjọ́ dípò ààwẹ̀ wallahu alam assalamu